صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run atọ́rọ ìkẹ́ àtẹ̀gẹ̀ fún anábíwá Muhammad kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó gba ọpẹ́ wa. ìkẹ́ àtìkẹ́ ìtàtọ̀rọ̀ fánàbí kọlọ́mọ sàmùbà mọba kó ń bá gbogbo náà sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀. insha Allah ta'ala a mọ̀ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ àṣàyàn fún oṣù Ramadan yìí tí a ń bá lọ. Aya tí à ń tó fúnra wa òun náà ni ayatul kursi ní ìta ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ ní àná ajẹ́kọ̀ọ́ yọ ní aya yìí náà láyà tó tóbi jù nínú alukur'an kò sí aya tó tóbi tó gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam sallam ẹnìkan náà wà lè délé ní kó na mú aya kẹ́kẹ́ òun ló tóbi jù láìrẹ́rì fún torí pé ìta lè fi làákàyè sọ ni anábíwá muhammad rasallam ó jẹ́ kó ya pé áyà yìí náà ni áyà tó tóbi jùlọ bákan náà ó jẹ́ odi sọ fún mùsùlùmí níbi aburú na àti àwọn ọmọlẹ́yìn torí pé áyà yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ dé parí kò sí nǹkan kan tó wà ń bẹ̀ ju ìròyìn ọba lọ ọba tí ó dá wa aṣọ fúnra alánàá pàápẹ́ ní ọlọ́run bá subhanahu wa nínú ìròyìn rẹ̀ tó fi rẹ̀ nínú súrà yìí o ní pé ní ọba sẹ̀mí lòun tẹ́mi ìsẹ̀mí rẹ̀ ó máa lọ gbére bákan ọba tó dá dúró tí ó wá bùkátà lọ́dọ̀ ẹnìkan lòun gbogbo ẹ̀dá ló ń wá bùkátà lọ́dọ̀ ọlọ́run eléyìí pé ní ọba tó tó tán ọba tó rọrọ ni ọba tó pé ní ọba ọlọ́rẹ ní látara al-hayyul qayyum ọ̀pọ̀lọpọ̀ mú bẹ̀ torí pé ẹni lọ ni torí pé àwọn èèyàn làwọn èèyàn wá bùkátà lọ́dọ̀ ẹ̀ tí ó bá ti já láàánú ni kò ní mọ́ sí kíni kò ní mọ́ gbọ́ bùkátà wọn ọba adẹ́dà ni nígbà táyẹ̀ tí wá bùkátà lọ́dọ̀ ẹ̀ tí gbogbo ẹ̀dá wá bùkátà lọ́dọ̀ ẹ̀ ó mọ̀ ní òun ló wọn ọba tó yẹ pé ní kèé tó gbé kèé sùn ni látara pípé ọlọ́run bá sùn àìfi ìkágara àárẹ̀ àìfi ròyìn ọlọ́run bákan náà ọlọ́run ní gbogbo tó wà ń sánmà àtilẹ̀ pátá òun lòun ni wọ́n òun lọ́ba gbogbo wọn òun lòun dá wọn ó sì ní máa pa gbogbo wọn nǹkan kan ó ti lè ṣẹlẹ̀ láì sánmà àtilẹ̀ àti àárín méjèèjì nídẹ̀yìn ọlọ́run bá subhanahu wa gbogbo ẹ̀dá pátá ẹ̀rù ọlọ́run nẹ́jẹ́ wàláhù aslama máa ń fi samawati wal ardi taw'an wa kariha ọlọ́run ní gbogbo tó wà ń gbogbo wọn ajuwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ wọ́n fẹ́ wọn kọ̀ wọ́n fẹ́ wọn kọ̀ yẹn ni gbogbo ẹ̀dá ló juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́ ló gbà pa fọ́lọ́ wọn ọba subhanahu wa ta'ala wọ́n fẹ́ wọn kọ̀ wọ́n gbà pa fọ́lọ́ wọn ọba torí wípé ní òun ló dá wọn kò sí nǹkan kan tó lè kọ̀ mọ́lọ́ lọ́wọ́ ìyẹn làwọn afáàmọ́ sọ fún wa pé ní ọ̀rọ̀ táyẹ̀kẹ́ mọ́ sọ pé wà wà aláàmọ́ yàṣá ukọ̀dé pé ìgbọ́tọ́lọ́n bá fẹ́ ó lágbàlá lórí ní tó bá fẹ́ bí àpé àwọn kẹ́kẹ́ àtọ́nà lágbàlá lórí wọn láàmọ̀ bọ́ inú ọ̀rọ̀ yẹn ẹni tí Kùránì sọ ní káwà ní sọ wà wà ala kulli shay'in qadir ó lágbára lórí gbogbo nǹkan kété ó lágbára lórí tó bá fẹ́ láàyò jíṣẹ́ òṣè ń fi àrùdí wà láàfin sàmà kò sí nǹkan kan tí ó takú mọ́lọ́n lọ ní sánmà àtìlẹ̀ tọ́lọ́ ní ṣe báyìí tó ń lọ òṣè kò sí ẹ̀dá náà ẹ̀dá èèyàn ni ẹ̀dá àlùjẹ̀nú ó wà ní rárá òun kọ̀ jálẹ̀ òun ní ṣe bẹ́ẹ̀ ó fi hàn pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala náà lọ́ba alágbára ọba tó yẹ pé ọba oní motomoto ni jẹ́mọ́ lábẹ́ alhayul kọ̀yúmù yìí a máa mú àwọn ìròyìn tó pọ̀ jáde nínú rẹ̀ nínú àwọn ìròyìn sifatul kamal àwọn ìròyìn pípé lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́wà ní mọ́nkà lẹ́bí yashfa'u indahu illa bi'izni ẹnì kankan ò lè ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìyẹn pé ìṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni kankan tó lè ṣìpẹ̀ pé màá ṣìpẹ̀ fún lágbájá àyàfẹ́ ni tí ọlọ́run bá yọ̀ǹda fún pé kó ṣìpẹ̀ obìnrin pé ní kò sí ẹnì kankan tí ó lè lóun níwọ̀ kan lọ́dọ̀ ọlọ́run àbí tó lóun káńkà tí wọ́n ní àfàìdéwájú ọlọ́run lọ́lọ́run nígbà ti pẹ̀ wọn báwa ti máa ń ṣe fúnra wa láyé kí wọ́n ní àkò sọ́dọ̀ ẹni táwọn ti lè rí gíní táà ti lè sọ̀rọ̀ kò sọ́dọ̀ ẹni táà ti gíní táà ti lè ṣìpẹ̀ ọlọ́run bá sọ kódà àwọn ànẹ́bí ọlọ́run tó wà ní mo fọ́ sọ́yà pé àní òun sọ báyìí fọ́lọ́run kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tá bá wà òjò tó wà lẹ́ni a máa rá àwọn òkúrọ́ àwọn ọ̀bàyéjẹ́ kan tó máa sọ fún àwọn ọmọlẹ́yìn wọn pé àwọn níwọ̀ lọ́dọ̀ ìyàlọ́nà sọ pé ní mọ́ ń fa lẹ́bí yẹ̀ṣfáù ìndáhù ìlà àbí ìdìní ẹnìkankan ò tó ṣìpẹ̀ wájú ọlọ́run aya fẹ́ni tọ́lọ́run bá yọ̀ǹda fún kó ṣìpẹ̀ òun náà ni ó ṣìpẹ̀ ìyẹn ló bá tó bá dọjọ́ ọ̀gbẹ́ndà alìkìyàmọ̀ nígbàtá ìyẹn bá ní ìdí ìṣìpẹ̀ pé kọ́lọ̀ wa sùn kó dájọ́ wa ẹmọ̀ bí ẹ̀tọ́ dìtẹ́nì mọ́bí kẹta ti ìdájọ́ ẹ̀ pé káti ẹmọ́ bí tọ́rọ òjá sínú kọ́lọ̀ ń dájọ́ ní ààyè ibi tó yẹ pé ní ẹ̀rù ò bá gbogbo èèyàn yóò kẹ́ni pé ta láàrin sọ́lọ̀ ta ni ó lọ lọ torí pé àwọn náà lẹni ńlá àwọn lẹni àyànfẹ́ àwọn nẹ́dájú náà wà ẹ̀dá àwọn ànábì táyọ̀ tún wá lọ bá ẹgẹ́ bó ṣe nílẹ̀ ẹ̀rí àwọn tí ráǹkì wọn tún háì ní àwọn ulul azmi minar rusul lẹ́yìn bàbá ńlá wa ádámà ara àwọn ànábì táyọ̀ lọ bá ìrẹ̀ ádámà ìwọ̀n bàbá gbogbo wa adéo lọ bá bọ́lọ̀ kó sípẹ̀ àkọsípẹ̀ fún Adam olóhùn tó ṣìpẹ̀ torí pé òun ti ẹ̀ṣẹ̀ lọ́njọ́ kan ní kó mọ́ jẹ́ ètò òun jẹ́ nú ńkọ́ ìrẹ́nú ìrẹ́tọ́jẹ́ awálò rọ́sọ̀l àkọ́kọ́ àwọn òjíṣẹ́ òun ló sọ̀dí tó lè fi ṣìpẹ̀ bẹ́ẹ̀ lànàbíwá Ibrahim bẹ́ẹ̀ ni Musa àti Isa àwọn èyí àwọn ulul azmi mina rọ́sọ̀l gbogbo wọn láwọn lè ṣìpẹ̀ torí pé ọlọ́run bíbínú kan tí ò bírú ẹ̀ rí kò sì ní bírú ẹ̀ mọ́ àwọn tó pàdé ọlọ́run jẹ̀mọ́ ṣe ń táwọn ànẹ́bí ọlọ́run ò lè ṣe ìwọ kan tó yẹ pé aláìkírun déédéé ni ẹ́ ẹ̀yọ́ tó ń tẹ́ra rẹ mọ́lẹ̀ káliwà tó tẹ̀lé ànà ànẹ́bí lọ́wọ́ àmọ́ sọ fáwọn mòrídì rẹ pé ọ̀ṣìpẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run láwọn ò tó kojú ọlọ́run anábì wa isa aleyhisselam ní wà tó ta ẹjẹ́ tọ́ka yín sẹ́rù kan tọ́lọ̀ ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí èyí tó ti tẹ̀síwájú àti tó túnmọ̀ ẹsẹ̀ ẹlọ́ba muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì wa muhammad sayyidul awwalin wal akhirin aṣíwájú gbogbo àwọn ẹ̀dá pátá ó wà lọ ṣìfẹ̀ ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ náà lànàbì lọ ànábì inú ó forí balẹ̀ fọ́lọ́n ó ní ọlọ́run wà kan ní tóun ó wí tóun ò tí ìmọ̀ tóun ó báyìí gbangba lọ́lọ́run kan tóun máa fi kí ọlọ́run máa fi sẹ̀yìn fọ́lọ́n ọlọ́run ti wá ní yá Muhammad ìrẹ muhammad irfa arasak lórí rẹ sókè fàkúl tẹsímà pàṣọn tó bá fẹ́ sọ kagbọ́ àti gbọ́n tó sọ wáṣfà tó ṣàfà wá ṣìpẹ̀ agbáṣìpẹ̀ rẹ̀ anábì tẹ̀ wá ṣìpẹ̀ ẹ̀kọ́ anábì gan olówó tẹ̀ fún náà ní ìzínú ni kó tó lè ṣìpẹ̀ ìwọ̀ kan máa sọ pé ní àwa láṣìpẹ̀ yìí mùrídìí mi kankan ní wọ́n náà sá ni wọ́n ìwọ́ gan mọ́bi tó ọgọ́ jà sí yìí يومئذ لا تنفع الشفاعة إلا náà ọjọ́ yìí kò sẹ́ni tó ṣìpẹ̀ àyàfẹ́ni tọ́lọ́run bá yọ́nú sí ẹni tọ́lọ́run bá tó fún níyọ̀ǹda ìtànẹ́bí ó ṣe là ń pè ní àṣàfá àtòlẹ̀ ọdúnmà ìṣìpẹ̀ tó tóbi jùlọ alimọ̀kọ́mùl mahmud ayé yìí tọ́lọ́run sọ pé àṣà ń yẹ bọ̀ àṣàkà rọ́bùkà mahmuda

tẹ́nìkan bá ń bọ́mọ rẹ̀ wí àtẹ̀lé lọlé àbálágbáyẹ mọ́ bínú o láì gbàyàn lọ́wọ́ rẹ̀ ó sì ná bàbá màmá mo ti jú yín ní o ọmọ yìí ti yẹ yálà ìgbọ́rọ̀ ṣùgbọ́n yóò padà ló ń sí gbà náà láì gbàyàn dá ẹlòmíràn tọ́lọ́ ń ṣe rí náà nìyẹn kà á kò síbi táwọn náà ma ríkẹ́lẹ́ ká kíyèsí láyé yìí tí a bá wo Sūratu Al-Baqara tá ń bá lọ áyà tí ó ṣíwájú áyà yìí ọlọ́ni yá ayyuhal ladhina amanu anfiqu min tayyiba mimma razaqnakum يا من قبل أن يأتي يوم لا بيع فيه ولا ذلة ولا شفاعة Ọlọ́run ní ẹ̀yin mùmìnì ẹ̀nà nínú ta fún tó dé la yanfa'u malun náà la bay'u fi káràkátà ò sí lọ́jọ́ wọn o kọ́sí pé lọ́run wàlá kúlà tún bákanáà kò sí ọ̀rẹ́ kẹ̀kẹ́ ọ̀rẹ́ mi ni ó gbà mí lẹ̀ wàlá ṣàfà à kò sí sí kíni kò sí sípẹ̀ ọlọ́ni kò sí sípẹ̀ lọ́rùn wàlìkáfìrúnà ọmọọ̀lẹ̀mù torí pé àwọn kèfèrí àwọn iná ya alábòsí jù ẹ̀rí pé pé ẹnìkan ò ní ṣíṣe pẹ́ fáwọn ẹnìkan ìyẹn làwọn alimọ̀tẹ́sílà alàkàwárìjì làwọn mú pé ẹnìkẹ́ni tó bá ti ṣe kò ṣíṣe pẹ́ fún ẹni tó bá ti ṣe wọlé kò ní jáde ṣùgbọ́n kùránì máa ń tóra wọn ni ẹ̀rí pé inú ayàtọ̀ wá tẹ̀lé ayatul kùrùsí òun fìṣì pẹ̀rin ilẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kọ̀ǹdíṣàn mọ́nsán lẹ́bí yashfa'u indahu illa bi'idhnihi kò sẹ́nì kankan tó lè sì pẹ̀lọ́dọ̀ ọlọ́run àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ó fi hàn pé ìṣìpẹ̀ tí ò sí lákọ̀ọ́kọ́ yẹn pẹ̀ tó bá jẹ́ kéfèé rí kò ní sí ìṣìpẹ̀ fún ọ̀nà ò sì ní yọ̀ǹda fáyẹ̀ kẹ́sìpẹ̀ fún wọn ṣùgbọ́n ìṣìpẹ̀ tí ó wà yóò máa bá gbogbo mùsùlùmí tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò ṣẹbọ gẹ́bà ni torí pé lómi tó bá rírù yẹ́ tó ní kùránì yí ń takora wọn ó ní kò síkí pẹ́ ń bì kan ó tún débì kan ní ìṣẹ̀pẹ́ wa bẹ́ẹ̀ ni kùránì ò takora wọn alkùránì yóò fásirù bá àdúgbò bá àdọ kùránì ń tura wọn ni ibi tọ́lọ́ ti ní kò síkí pẹ́ yẹn pé fáwọn kẹfẹ́rí kò sẹ́ni tó dìgbẹ̀ fún ẹ̀ bá ní rẹ́sìn peace gbogbo tẹ́ bá sọ kò ní bá kò ní ṣùgbọ́n mùsùlùmí ìṣìpẹ̀ wà fáwọn ẹni tí ó wà sí pẹ̀lú ọlọ́run ní máa ń bá lẹ́bí yẹ̀ṣfẹ́wò ẹ̀yìndáhù ìlà àbífẹ́ kò sẹ́nì kankan mọ́ ìyẹn ti mìíràn alifásílì ni kò sẹ́nì kankan nínú àwọn èèyàn tó kódà màláíkà àgbáde tóbi tó wọ́n lè ṣìkẹ́ ọlọ́niwà ká mímọ́ ń fi sàmà wá tí a tó kú ọlọ́niwà ká mímọ́ lákí àìmọye ogunlọ́gọ̀ màláíkà tápọ̀ náà ló ń ka àwọn ọmọye ọlọ́nìkan ló mọ̀ wọn

jẹ́mọ́ mọ̀lẹ́kà tó wọ́n ṣe lọ́n nìyẹn o ọlọ́run náà náà àwọn náà ò lè kògèrè wájú ọlọ́run pé ọlọ́run dákun ṣàánú lágbájá àwọn àgbàlẹ̀ mọ́jọ ojúyà ọlọ́run náà mọ̀lẹ́kà náà tó bẹ̀ àwọn náà nídìí kọ́lọ́ yọ̀ǹda fún wọn illa min ba'di an pé kó sí pẹ̀lú àwọn màláíkà náà máa ìfọ́mì ṣáàníhìm tó ti bí ṣe sí wọ́n ti tó máa ádámi ìsìyánihìm lillah tó ti bí ẹgbẹ́ wọ́n yé tẹ́ sẹ́lọ́n àánú lè ṣìpẹ̀ bó ni wọ́n èèyàn tó wá náà pẹ́ra rẹ̀ ń ṣe ǹkan ọlọ́run sọ láyé wípé wà láyé ṣàrúnà ìlà alìmọ̀nì ọ̀rùsádọ̀ bákan náà tọ́bà tó wá sípẹ̀ kọ̀ndíṣẹ́ ẹlẹ́kejì rẹ̀ o ẹni tí wọ́n sípẹ̀ fún yóò jẹ ni tọ́lọ́run yọ́nú sí wallahu la yarda ìṣepẹ̀ olè dégé ni kò lè bá kèfèrí kọ́lá gbogbo ayé kọjọ kẹ́nà fẹ́ ṣepẹ̀ fún wọn fàlátàǹfàáhùn ṣàfáàtùn ṣáfẹ̀ẹ́yìn gbogbo ìṣepẹ̀ gbogbo ayé kábẹ́ ṣepẹ̀ fún kèfèrí ẹyọ kan kí gbogbo ayé wà lọ babaláwo yìí tí ò sí lọ́n tí ó gbà kọ́lọ̀ ń bẹ tí ń forí balẹ̀ fún oúnsà tí ń bọ̀gún kí gbogbo ayé kanáà fẹ́ ṣe pẹ̀ fún ọlọ́run ní ṣegíní kò ní gbà ó fi hàn pé kọ̀ǹdíṣẹ̀ méjì ló wà fún sípẹ̀ ìkan fẹ́ni tí ó sípẹ̀ kí ni kọ̀ǹdíṣẹ̀ tí ó sípẹ̀ ìfìnìlá ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ìyẹn tí ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ìtọ́lọ́run yọ́nú sí ìkejì ó mọ̀ ọbẹ̀ fún ẹni tó fẹ́ ṣìpẹ̀ fún kí ni tiẹ̀ rídọ̀láhì ànihù ọlọ́run gbọ́dọ̀ yọ́nú sí ọlọ́run sì ní yọ́nú sí kéfèrè wàlá yárúgọ́ lé ìbáàdì hìl kúfọ̀rù ọlọ́run ní yọ́nú sí kéyàn máa ṣe kéfèrè kéyàn máa tó yẹ pé tó bá ti ṣe yóò gbà ọlọ́run fún ànábì kan ládùúà àdúrà tó gbà àdúrà àwọn tó gbà pọ̀ o ṣùgbọ́n ọlọ́run fi kan àwọn ẹlẹ́sà pé gbogbo tó bá ti wíbẹ̀ ní ọ̀sẹ̀ ànábì ni wàtàbátù dáwà tí ń ṣàfá àtànlè ummati ṣùgbọ́n àdúrà tamọ́ta ṣe tèmi yẹn mo tọ́jú ẹ̀ pamọ́ kó máa jẹ́ ṣàfá fún àwọn àwọn àjọ mi wàhíyà na ilà yóò sì bá gbogbo ẹni tí bá ti fún wàhíyà na ilà tó mọ́ta wàlàmù ìṣirkì billahi ìṣẹ́yà àwòkámà qala rasul pé ẹnìkẹ́ni tó bá kú tí ò ṣẹbọ ìṣìpẹ̀mí ó bá ó mọ̀ pé ànábì náà fi nǹkan dé tó ti bọ́lá wọn ti fún ànábì ní ìyọ̀ǹda kó mọ̀ ṣìpẹ̀ fáwọn èèyàn ànábì ní kò ní bẹ́ẹ̀ ni tí ìbá ti ṣe mùsùlùmí tó bá ṣẹbọ̀kù ìmọ̀dọ́ ajẹ́ mùsùlùmí kọ́lá kó jẹ́ lẹ́sẹ̀ kókó wọná ìṣìpẹ̀ ànábì ó sì padà bá ń jọ kan torí pé gbogbo ẹni tí ìbá ṣe mùsùlùmí ìṣìpẹ̀ òní bá gbogbo ẹni ni ìyọ́nú ọlọ́run fẹ́ni tí yóò ṣìpẹ̀ afwan ah, ah, àyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run fẹ́ni tí ó ọlọ́run ti ní yọ̀ǹda fún kèfèrí kó ṣìpẹ̀ torí pé òun gan tó bá ṣìpẹ̀ fún kò ní bá ẹni tí ó ṣìpẹ̀ ó jẹ́ ẹni tọ́lọ́run bá fún ní yọ̀ǹda jẹ̀mọ́ sẹ́nìkan á lè fọwọ́ sọ̀yà látàyé pé ọlọ́run fún ní yọ̀ǹda tó gan tiẹ̀ ti tó ń ni ẹni tí wọ́n sì ṣìpẹ̀ fún yóò jẹ́ ẹni tó jẹ́ pé ìjẹ́ nìkan tí ilé fọ́ sọ́yà pọ́lọ̀ ń yọnu sí wọn yàtọ̀ sáà ta rẹ́rìí fún tọ́lọ̀ ló ń yọnu sí wọn ìyẹn ló pàtẹ́ pé ẹni rẹ̀ kan ò ní máa fọwọ́ sọ̀yà pé òun wà nú àwọn tí yóò sì pẹ̀ lọ́rùn kò sì ní máa fọwọ́ sọ̀yà pé dandan ìsìnkú gbọ́dọ̀ báwọn torí kò tí ìwọ̀n bóyá ọlọ́run yọnu sí wọn súnmọ́ a máa wà bẹ́yìn al-khawf wa raja' a máa wà lẹ́ni tí ń bẹ̀rù pé ọlọ́run yọ́nú sí wa o bákan náà a sì tún máa ní rọ̀já àgbéǹlé lọ́dọ̀ ọlọ́run afọkàntẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run yọ́nú sí wa ìṣesí mùsùlùmí gidi rèé wọn kọ́ máa lálẹ̀ pé ìwọ lọ́jẹ́ bá kan wájú ọlọ́run bó ló jẹ́ tàmù ẹ níwájú kátó wá sọ wájú ọlọ́run bá subhanahu wa ta'ala sọ ọlọ́run ní ẹnìkan tó ṣìpẹ̀ wájú àyàfẹ́ tó ń bá yọ́nú sí àwọn tó ń bá fún ní ìyọ̀ǹda ara ìjágbára ọlọ́run náà tó ní ọba alágbára ni torí pé láyé yìí ẹlòmí ò bínú tó ń lò nígbà tó bá mú ẹni tó jùlọ wá tí ó kún lójú ara rẹ̀ ó wà balẹ̀ àìbẹ̀kọ́ ni kí gbogbo obìnrin ti ń bí ẹ lọ pé lágbájá sí tó bá bẹ̀ẹ́ sí yóò gbọ́ àbí ta ní mọ́ ń gbọ́rọ̀ sí lẹ́nu ta ló tóbi lójú ẹ̀ tó bá ti pẹ́ ní oúnjẹ sí yóò ní ah mo ti jú yín ni o ṣùgbọ́n yẹn òdọ́dọ̀ ọlọ́run kọ́ ní ṣéwù kan ní ẹ́ ọlọ́run ti jú rẹ nítọ́ bá ti rí fọ́lọ ní ó ṣe ìyẹn tí ó bá mu ni níbi pé kọ́lọ̀ ń yọnu sí yẹn ni àbí kọ́lọ̀ ń jẹ yẹn níyà kò sẹ́nìkan tó lè là lọ́nà lọ́wọ́ kódà òjò tó ní anábìàdà sọ́lám tí ó sọ pé ah, kaifa yuflihu qawm shajju nabiyahum nígbà tó ṣe ànẹ́bì léṣe lógun old ẹlànẹ́bì sọ pé àwọn ìjọ tó ṣe ànẹ́bì wọn léṣe báyìí àṣà yìí lè làmọ́ ẹni ló fatábà bí tọ́nà tókè léṣe alákàmínẹ́lẹ̀ amúrúṣẹ́yìn kò kẹ́ o ànẹ́bì kò léṣe báyìí fún yàn ọlọ́run ní kò kẹ́ o léṣe alákàmínẹ́lẹ̀ amúrúṣẹ́yìn aw yatuba alayhim àwọn yóò àgbébàwò bóyá náà yóò forí jì n'i àbí yóò jẹ wọ́n yà ìyẹn òkẹ́ anẹ́bí ọlọ́ǹgẹ́ nìyẹn o kí á ẹ̀yìn tẹ́sí bẹ́ẹ̀ ẹjẹ́ yàtẹ́ ọlọ́ni bá sọ náà náà sọ kìí sí ìdájọ́ pé ajẹ́bẹ̀ẹ́bẹ́ níwájú ọlọ́pẹ́ lọ́wọ́ ìyẹn ni ànábì sọ fún wa nínú tan arákùnrin kan tí ń sin lọ́n tí kejì rẹ̀ ń ṣe lọ́n gbogbo ìwà yóò wá máa sọ fún èyí tí ń ṣe lọ́n wípé ní bẹ̀rù ọlọ́run jáwọ́n bí ẹsẹ̀ ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ò fẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn ń gbẹ̀sẹ̀ lọ́nà ni ẹni tó ń sin lọ́n òun sin lọ́n lọ́n ó wá dijọ́ kan ó tún wá sọ pé fẹ̀sẹ̀ ilẹ̀ òtí fẹ̀sẹ̀ lẹ̀ látijọ́ yìí ni kí ló sọ fún ó ní fi mílẹ̀ àbí sórí mẹ́ja ní wàhálẹ̀ ti kọjú ìwọ lọ́lọ́run ní ẹmọ̀ gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn inú wá bí ẹni tí ń sin lọ́n pé àà ò lè wà lù jẹ́nàmọ̀ ìnẹ́nu àárọ̀ ẹni ọlọ́run sọ lẹ́yìn ìntọ́sọ iṣẹ́ tẹ́ sí bàjẹ́ sọ́rọ̀ alẹ́ máa ń là lọ́nà lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣìpẹ̀ pé ó di dandan kí ṣe báyìí níwájú ọlọ́run wọ́n máa tẹ́ṣẹ́ ààrùn ìlà àmọ́ látara títóbi ọlọ́run náà lélẹ́yìí ní tó bá fẹ́ ní ó ṣẹlẹ̀ ẹnìkan lè láyé lọ́wọ́ in tó bá fún yẹn tí ọlọ́run fi yọ̀ǹda ti ni ìyẹn ló bàtẹ́ pé ẹni bá fún ní ìṣìpẹ̀ gbídà kìí àmọ́ kí lọ́lọ́run ti dé fún ọlọ́run ọ̀nà ẹ̀ ni olùkọ́ yóò ká ẹ̀wọ́ bá ṣe tó ní agbọ̀dọ̀ déwájú ẹ̀ kó mọ́ èèyàn gbà mí o lè mọ́ ọ̀nà ẹ̀tẹ́ pé ó fìtì ju kún ní pé ah, tàbálàgbà ń sìn nígbàtà lọ gbé ọ̀gá wa tágbójú ní tìyìnwọ́ ọmọ tẹ́ ń bínú tẹ́yẹ̀ kan wá lọ gbọ́gẹ̀ wa tẹ́pọ́ náà ló tún fún ẹ lówó oṣù ọwá padà gbà ó lè má jẹ́ pọ̀ fi ọ̀nà ọ̀gá yẹn ìtìjú ni àbí bẹ̀rù pé akábúrú kan mọ́ ṣe wọ́n náà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀nà rẹ̀ ni o torí pọ́ba tí wà bùkátà lọ́dọ̀ ẹ̀yẹ kan àwa là ń wá bùkátà lọ́sọ́dọ̀ rẹ̀ ìyẹn náà tó padà sọ́dọ̀ alùkọ̀yùm tá a sọ lẹ́yìn kí ẹ mo ṣe sọ lánàá pé ìròyìn méjèèjì yìí ọ̀pọ̀lọpọ̀ ròyìn àwọn àfa alábẹ́ wọn ló wà nẹ̀fẹ̀ pé á ah, nínú orúkọ ọlọ́run tó tóbi ní alhayu alùkọ̀yùm sóbi ẹ̀ka ní mo fi sàkàsọ́dọ̀ ọlọ́run gẹ́bù ti wà nùlà ní anábì anábì ní yá hayyu yá qayyum bi rahmatika astaghith náà rúkọ ọlọ́run tó tóbi ní tọ́lọ́mọba subhanahu wa ta'ala ti onífẹ̀ẹ́ sí ọlọ́mọba ń sọ fún wa ọlọ́run ní ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọlọ́mọba mọ gbogbo nǹkan pátápátá ètò wà lẹ́yìn wa ọlọ́run bá mọ̀ ètò wà wájú ó mọ̀ ètò wà lẹ́yìn ó mọ̀ jẹ́mọ́ ètò wà wájú wa mélòó la mọ̀ kátó wà sọ tẹ̀yìn ètò wà nù wa ó mọ̀ wàwọ́ àlímú bìzáàtì sùdùr ibòmí ìnáwó àlímú bìzáàtì sùdùr ọba tó mọ̀ tó wà nù gbáyà ni táwọn bá tanra wa làwọn tó gbé àfájàmì ọmọ ìtọ́rùn-ún à ń tọ́ra wa ní kò sẹ́ni tó túgbà yà ní oníkejì ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó mọ tó wà nù ọkàn wa ìyẹn náà ní tó wá bẹ́ẹ̀ jẹ́ níyàn ní tó tó wà nù ọkàn wa ọlọ́wọ́ bá mọ̀ wala fis sama nǹkan kan ní ilẹ̀ ní sọ́fẹ́sì lẹ́lẹ̀ ní nínú lẹ́lẹ̀ ní ní abẹ́ omi ní lábẹ́ àpáta ní nǹkankan ò pamọ́ sọ́lọ ní lẹ́lẹ̀ bákan náà ní sánmà kò sí nǹkankan tó pamọ́ fọ́lọ́ ọba ya'lamu al-jahra ama yakhfa ó mọ gbangba ó kọ̀kọ̀ ọlọ́ni wà sírú qawlakum aw ijharu bihi innahu alimun bi dhati sudur ẹsọ̀rọ̀ yìí ní kọ̀rọ̀ ní ẹsọ́ ní gbangba ní kò sí nkankan tó pamọ́ sọ́lọ́mọba ní gbogbo ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́mọba sọ́lọ́mọba lọ́mọ ló sì lè dá ní ó dájọ́ rẹ̀ fún yín ìyẹn lọ́jọ́ ọgbẹ́ni alkiyama ìyẹn náà ni mùsùlùmí gbọ́dọ̀ mọ́ ó gbọ́dọ̀ wà lọ́kàn mùsùlùmí pé nkankan o nínú àlámọ̀rí mi kò pamọ́ sọ́lọ́run tó bá wà ní kọ̀rọ̀ ọ̀ ní ṣe tó tako tó ń ṣe ní gbangba tó lọ́mọ̀ pé ọlọ́run bá o orí kọ̀rọ̀ rẹ̀ orí ẹ̀ ó rọ́kàn ẹ̀ ọlọ́ni àmọ́tàkùnú fi ṣá ní ẹ̀lẹ́ wà ní ìsẹ̀sì kan wà látẹ́kọrọ ú àmọ́tẹ́tùlùmí kòrán abẹ́ nǹkan wàlá tààmàlúnà min amalin àbí iṣẹ́ kan lẹ́ ń ṣe ni gbogbo tẹ́tẹ́ òkẹ́ máa ṣe ẹ̀lẹ́ máa ṣe illa kunna alaykum shuhudan idh tufiduna fi àríkọ́yẹ́ pé náà ṣùhúdá à ń witness yìí à ń rí ọlọ́run kírun kọ tó wọnú òrùn ẹ ọlọ́run bá rí ẹ o ọmọ tó wà nú ọkàn rẹ o hmm? àyíwá pé iṣẹ́ kan ẹ̀ lè ṣe ń ṣe àfikọ́lọ́run bá fi kíní kó mọ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe gbóni ó ti gbàgbé rẹ̀ ìwọ́kọ́ ló dẹ́ni ìwọ́ lọ́n gbàgbé ọlọ́run kọ́wá ní ọlọ́run ọgbàgbé mi ní yóò ṣe wá gbàgbé aláìmọ̀ ní mọ́ ń gbàgbé ọgbọ̀n tẹ́lẹ̀ tó wá gbàgbé àbí ara ìròyìn ẹ̀dá nìyẹn ọmọ súnmíyálì ìsánú ilá lìnásíyìí a ní wọn àdédé lé èèyàn yìí pé mọ́ ń gbàgbé lọ ọlọ́mọba ni o mi ọba tí ó gbàgbé muhammadu má mi ọlọ́run yẹn gbàgbé o ọlọ́run yẹn gbàgbé àwọn ẹ̀dá náà má gbàgbé o hmm. mo sọ pé ọlọ́run sọ́ọ̀rí mi ní tìẹ́ náà ní í ṣe gbogbo alọ́lọ́run o gbogbo alọ́lọ́run rí àbọ̀ gbàdúrà mi ní ìgbọ̀ntọ́ ń ṣe onímọ̀ síbi tó wà gbogbo bí tó bá kó sí kó wà nù rẹ̀ níyà wàyálà mustaqarraha ha wà mustawda'aha fama min dábàtín fil ardi illa ala Allahi rizquha ọlọ́ ní kò sẹ́dá kan lórílẹ̀ dábà bí kìí tẹ́ranko nìkan gbogbo ẹ̀dá bẹ̀mí kò sẹ́dá kan illa ala Allahi rizquha yàfi kó jẹ́ pọ́lọ̀ ní ń bọ̀ wàyá alámù mustaqarraha wà mustawda'aha ibi tí ń kálukú fẹ́rí pamọ́ sí tó fi sábẹ́ ààbò rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run bá mọ̀ o ẹyẹ tó wà ní olè rẹ̀ bó ti kọ gúndúgún yẹn ọlọ́run ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ekòló inú lẹ́lẹ̀ lòun ti ẹwà tí lè ó gbẹ fúrúfúrú tẹ́ nímọ̀ pé nǹkan wà lórí ẹ̀ tẹ́ bá ń gbẹ ní ọmọ ìjáde ọlọ́run ibi tó wà yẹn torí pé yà alámọ̀mọ́ báyìí àìdí him àmọ̀ khalfahum ó mọ gbogbo tó wà wájú àwọn èèyàn ọmọ tó wà lẹ́yìn rẹ̀. Náà ọlọ́ọ̀bá Subhanahu wa Ta'ala, àmà káàdẹ̀ nẹ̀ sí ìyá kò ń gbàgbé, kìí sọ nígbàgbé bí ti ẹ. Bóyá dúà lọ ṣe, ìwọ́n lò pé kò tí gbà, mọ́sọ̀pọ̀ lọ ń gbàgbé ẹ̀. mọ́sọ̀pọ̀ lóun ò gbọ́ ẹ mọ́sọ̀pọ̀ ò rí ẹ ẹni ọlọ́run ò rí mi ní kò sí wá rí ọ ọ̀rọ̀kọ́rọ̀ nìyẹn ọ̀rọ̀ ẹbọ ni torí pé èyàn ń fi ròyìn ẹ̀dá òfin ròyìn ni òfin ròyìn gbogbo ẹ̀dá lọ́lọ́run bá rí o ọlọ́run gbàgbé ẹni kankan ìwọ lọ ń gbàgbé bá tààlà gbogbo tá a bá ń ṣe lọ́nà ọba mọ̀ kájẹ́ kí kọ́kọ́ wa kó dá bí gbangba ti dá kámọ́lá wà ń kọ́rọ̀ ká máa torí pé ọlọ́run alimul ghaib ọlọ́run bá lọ́ba tó mọ̀ kọ̀kọ̀ wá ṣàhádà àti kíni àti ní gbangba ó mọ̀ kọ̀kọ̀ ó kan níwájú tani níwájú ọlọ́run ọlọ́wọ́n ni wà láàyò ètò nàbì ṣe ìmìn ilmihi ńlá bí ma ṣá ẹ wá níbi ìmọ̀ tọ́lọ́ àyàn mọ̀ kankan bẹ̀ o àyàfi tó bá fẹ́ ká mọ̀ yìí tó bá tó fẹ́ ká mọ̀ yóò tó lọ yóò hìt ìhátọ̀ a mọ̀ nǹkan ká mọ̀ ní ìhátọ̀ ẹ̀gbọ́ ká mọ́ mọ́ sí fún tẹ̀ẹ́dọ́ rẹ̀ áyà yìí ká kíyèsí bí asmọ́ sífàtì ọlọ́run lè sọ nǹkan fún wa káàkà mọ̀ ṣùgbọ́n ìhẹ́ àtọ̀ ò sí fún wa lápẹjúwé sí ọlọ́run ló ń lọ́wọ́ kí láwa ní ó sọ àmọ́nùkọ́ lọ ń lọ́wọ́ ṣùgbọ́n àlè ìhẹ́ àtọ̀ bó lọ́wọ́ ń ṣe rí ta ló lè sọ nù wa ayé pé wà láàyè ṣètò nẹ̀bì ṣe ìmìnà ilimi ilà àbìmọ̀ṣà ìmọ̀ náà àrọ kiri ká àbí tó fẹ́ ká mọ̀ ó fẹ́ ká mọ̀ pé òun kí ni òun lọ́wọ́ ṣùgbọ́n bó lọ́wọ́ ṣe rí ta ni ó sọ gbọ́lọ̀wọ́ lọ́n ṣe rí àmá ọlọ́run lóhun ní ẹsẹ̀ ó fẹ́ ká mọ̀ kóhun lẹ́sẹ̀ ìwọ̀n bó lẹ́sẹ̀ lọ́n ṣe tóbi tó àmá lábẹ́ kíni wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha káà náà wá sàgbéjẹmọ́wọ́ ní káwá ní ọwọ́ ọlọ́run orí báyìí báyìí ká ma fi wé nǹkan tí ó bá mọ́ ní o torí àwọn èèyàn máa ń fọ́lọ́run wé nǹkan gan àbí ẹ̀kọ́ ni ẹlòmí hmm, ọlọ́run bá sàdánkátà ọba tó fara ti bí kíní bí òkè àà ah, ah. sókè tó wájú ọlọ́run bá lọ ní wọ́n mọ̀ pé lọ́dọ̀ oníbàlágá ìta fi nǹkan wé ìmọ̀ lágbára ju tàbí kíní tàbí wé lọ ní ayẹ́kọ́kẹ̀ yẹn tó jọ ọlọ́run bá lọ ìwọ̀rọ̀kọ̀rọ̀ èyàn máa ń fara tókè òkèdè ẹgbẹ́ wájú bọ́m̀bù sí gbogbo ṣe gíní yóò fọ́dá nà wá fọ́lọ́ wí òkè ẹmọ wọ́rọ̀kọ́rọ̀ ṣùgbọ́n èyàn ò mọ̀ tó fi pé wa ọba tó fara tìbí òkè ẹ̀rẹ̀ ọlọ́run bá sọ́nà wa tààrà mímọ̀ ohun gbogbo táwọn èèyàn fi ń ròyìn òun lọ subhana rabbika amma yasifun ó tóbi táwọn èèyàn fi ń ròyìn ẹ lọ ó jẹ́ pé ní ìtọ́lọ̀n bá fẹ́ ká mọ̀ ń pa ni ó sọ fún wa ṣùgbọ́n al-ihata bóò ní nǹkan ṣe rí al nígbàtá bí àwọn àlẹ̀mọ̀ áfílà àwọn tán àbándọ̀ ìròyìn ọlọ́run látàrí pé lákàyè wọn ò gbé ẹnikẹ́ ọwọ́ ọlọ́run ó fẹ́ bó lọ́wọ́ ṣe wá rí ọlọ́run lọ́wọ́ òun sí kalẹ̀ bó lọ́wọ́ ṣe wá sí kalẹ̀ ayé pé ló sí kalẹ̀ ìgbà tí wọ́n gbọ́ ń ṣe rí yé wọ́n bá tún sí kíní wọ́n sí kẹ wọ́n bá yé ọlọ́run padà ṣé ọlọ́run bá wa ta'ala tó sọ fún wa pé ìkẹ́ lòun sọ ń bẹ̀ yẹn ni ó fi jẹ́ pé ní ìtọ́lọ́run sọ níbi ìròyìn ẹ̀ náà la máa sọ ìyẹn ni àkídà alìsúnnàtí wal jama'a ló fi wà aslam wà alam wà áhkam àkídà tó wà tó síkí tó rọrùn ni ọlọ́run ló máa ń dẹ̀ndẹ̀lẹ̀ ní tó fẹ́ àmọ́ wàlá yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a àárọ̀ kiri káàmọ̀ ọlọ́run tó bá fẹ́ káàmọ̀ ní ìlàmọ̀ ẹwà rímọ̀ díẹ̀ tó àmọ́ ń kọ́ ọlọ́run kínkíní ni o ní tó àmọ́ ló pọ̀ o fàmọ́ òtí tó min al-ilmi illa qalila nǹkan kínkíní la fún nínú mọ́ ìyẹn ni wọ́n tọ́lọ́ bá fún díẹ̀ náà ọ̀ọ́sàgbéjẹmọ́wọ́ ọmọ kọ́ ọmọ kankan nǹkan díẹ̀ lọ́lọ́run fún ẹ kọwàá di gàrù nítorí ìmọ̀ o máa fi máa ṣe fáàrí ìmẹ́ òtí ẹ̀tínú tá máa fi ṣe fáàrí ìyẹn lànà òkẹ́ tó bá ti ń fi máa ṣe fáàrí tí fi sakọ sáwọn èèyàn anẹ́bìnú kò táyẹ̀ bá wá ń kí ẹ pé à ah, onímọ̀ rẹ̀ wọ́n kàn mọ́ yín múlé wọn kẹ́ kí n láti <laughs> mọ̀ mo rò pé ìmọ̀ bódó mọ̀ ti jì tó ìmọ̀ tó yẹ pé yìí ò lè dópin ẹ̀ kọ lálàáfẹ́ ara rẹ̀ kọ lọ gbogbo ara rẹ̀ bí ẹ̀nẹ́ lọ́mọ̀ káàkà láwàláwò máa rà sáhú alfàṣànà láwàláwò máa rà sáhú alfàṣànà ma hawa ilma jami a ahadun kò sẹ́nìkà tó lò ní gbogbo mọ́ orípẹ́ sọ́dọ̀ tó kẹyẹ máa bí mí ní gbogbo nǹkan kódà kó mú fídì kan kódà ìmọ̀ ọ̀rọ̀ ayé ipa biology o ẹmọ́ àbí mí gbogbo ẹmọ mọ̀tán wà rọ́mọ secondary school tí ó bẹ̀ẹ́ ní nǹkan tí tọ́ọ̀tí lè dáhùn kò tẹ́ tó kọ́mọ̀ pé tó mọ́ mọ́ ń pa kẹ́kẹ́ tán láwà láwọ́ ma rásáhú alifasana kódà kó mọ́ ṣe kíní kó mọ́ kọ́mọ̀ yẹ kó mọ́ practice yẹ fún kíní fún 1000 years aláìmọ̀kánà ètò mọ̀ jẹ́ tí ó mọ́ sí pọ̀jú tó kíní tó mọ̀ jùlọ kò tẹ́ nínú mọ̀gán gbígbà pẹ́tẹ̀ kàn kankan dé lọ́wọ́ báyìí tí kíní náà ni ṣùgbọ́n yìí mọ́ lọ́dọ̀ ọlọ́run ni mọ́ pé torí pé ọlọ́ọ̀bá sọ́hánà àtàlá ó nímọ̀ gbangba ó tún tẹ́kí ní ó tún nímọ̀ kọ̀kọ̀ ìmọ̀ gbangba tá a fojú rí lálẹ́ àti mọ̀lẹ́bí kan yóò á ń bèèlè mọ̀ kọ̀kọ̀ tá a ala ghaibihi ahada ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ gbangba díẹ̀ láàmọ̀ ẹ̀tẹ̀wà rí ti kọ̀kọ̀ yẹn kò tẹ̀wà sí ọlọ́run bá lóun fi mẹ́ni kankan àfẹ́ tó ń bá fún nínú àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ yẹn gan àwọn òjíṣẹ́ yẹn gan fa iná oyé sílùkùnmí bẹ́ ní àdé yìí wà mí ní khalfi rọ́sọ̀dá ọlọ́run máa sọ wọn lọ́tún lọ́sì ní ká má sọ ju ń tọ́lọ̀ ní kásọ lọ àwọn mẹ̀lẹ́kà ń kọ́ wọn àmọ́ kọ̀kọ̀ gbàtọ́lọ́ fẹ́ dáadáa mọ̀ ó ní ń tọ́sọ àwọn ọmọ tọ́lọ̀ ń kọ́ kínàtọ̀ láìlímà lánà ìlàmà àlámtánà ìnáka an tààlà alímàlì hakim àwọn mẹ́lẹ́kà ọ̀sẹ́ gíní mọ́ àmọ́ kọ̀kọ̀ ọlọ́run ní mọ́ kọ̀kọ̀ olómọ gbangba àwọn mẹ́lẹ́kà tán ìṣẹ́ lọ ní ẹwọ́n ọmọ kọ̀kọ̀ kódà tọ́lọ́wọ́ bá ti fún yẹn láyé wọn mọ́ tó ẹ́pọ̀ náà lè lọ pẹ̀láfẹ́fẹ́ wọn àmọ́ kọ̀kọ̀ àìmọ́ kọ̀kọ̀ wọn náà fi lè jí ọrọ gbọ́n sánmà káyíkọ́ mọ̀ kọkọ ní tó yẹ kẹ́tùmọ̀ lọ jíngọ́ ní tó ti bẹ́ẹ̀ tó ń báyà pàdé inna kunna naki'udu minha maq'ida lis-sam'i ala lókè to lókè to ti bo na lókè ni kódà bi gba fún gba tó fi dé fàmàyẹ́ tó wá ní láti gbà tọ́lọ ti gbá níbi ìjẹun tí wọ́n fura sí pé tó bá lọ jí ọ̀rọ̀ gbọ́ o àwọn ẹ̀ta náà yóò jó láti sẹ́mọ̀ tí ó já látara ara wọ̀ jẹ́mọ́ káyípọ́ mọ́ kọ̀kọ̀ ní ṣé láti mọ́ lọ fi jẹra wọn níbo ní sẹ́mọ̀ wọ́n ní mọ́ fi àjẹra wọn ó yẹ kó mọ̀lẹ́ka náà ò ṣe kí ni wọ́n mọ́ kọ̀kọ̀ àwọn àlùjànnú ò mọ́ kọ̀kọ̀ àwọn èèyàn ò mọ́ kọ̀kọ̀ àyàfihàn tọ́lọ́run bá fẹ́ fihàn nínú àwọn òjíṣẹ́ àwọn náà dẹ̀rẹ́ wọn ní sọ bá fi hàn wọn lọ yẹ́lẹ̀ ní kí o lè máa lọ bá nẹ́bì pé ànẹ́bì ṣe lówó láyé ní àfihàn nẹ́bì ṣùgbọ́n tẹ́ bá rí pánẹ́bì sọ ní nǹkan tó jẹ́ nǹkan kọ̀kọ̀ dédé tọ́lọ fi mọ́ ni àmì ìbéèrè tán bí ànẹ́bì tí ò ní dáhùn tí táyọ̀ fi ṣe kíní kí ó fi sọ kalẹ̀ wá àwọn alùjẹnú àwọn alùjẹnú tí ọlọ́ntẹ̀bá fún ànábíwá Suleiman nígbàtí Suleiman kú Suleiman dúró ń bi táwọn àlùjẹ̀nú tí ń ṣiṣẹ́ fún lóko Suleiman wà ń bẹ táwọn àlùjẹ̀nú ń ṣiṣẹ́ lọ gẹ́gẹ́ bí ọ̀gá ó fara ti ọ̀pá báyìí lórí ẹyẹ mọ́ ṣiṣẹ́ ibi tí kú dé bá nánú Suleiman ti ti kú àwọn àlùjànnú sì ti ń rí lórí ìdúró àwọn tí ń ṣiṣẹ́ lọ àwọn ọmọ kọ̀ọ̀kọ́ nígbà tí ìkan wa jẹ ọ̀pá ẹmọ ọ̀pá tí yẹn fi tẹ̀lẹ̀ kíká tó lè jẹ ẹmọ ìjọ́ tó ti lómẹ́ àlùjànnú sì ṣiṣẹ́ lọ ọ̀gá ń wò wá nígbà tí ìkan wa jẹ pọ̀pá tí pọ̀pá tó kán tí Suleiman ṣubú lẹ́tọ̀ àwọn pé Suleiman ti kú Fọlọ́mọ́ tàbá yá ní ti lè jẹun. Àwọn jàjẹ̀nú wọn kábàámọ̀ pé káà káyípa ọmọ kọ̀kọ́ ni àbá ti fi àjẹ́ra tó báyìí. Ọ̀gá tàà ti ṣe fún gẹ́gẹ́ kíní. Ó ti kú àwádìí tó ń ṣiṣẹ́ lọ. Sọ ó mìíràn pẹ́ nìkan ọmọ kọ̀kọ́ ọlọ́nìkan ló mọ kọ̀kọ́. Ní tó bá sì fẹ́ ká mọ̀ láàmọ̀ ní gbangba gan kẹ́nìkan ọlọ́run fi mọ́ mọ́ kò fi mẹ́ni kankan o tó nínú ni pé wala yuhituna na shay'in min ilmihi illa bima sha'a ẹni kankan o mọ́ nkankan pa ọmọ ọlọ́run àyàfi tó bá fẹ́ ká mọ̀ àwọn àfáà ni àwọn tó máa rí ìròyìn ọlọ́run padà ìtumọ̀ rẹ̀ ni pé ó yẹ ká lè sọ mọ́ pé ẹrù yẹn ọlọ́run náà fún wa bó lọ́lọ́run ṣe rí tábà sọ yẹn fún wọn kí náà sọ tábà ní ẹrù yẹn ọlọ́run gẹ́gẹ́ bí záàtì rẹ̀ bó ṣe rí ẹrù yẹn fún wa kí náà sọ ń láwọn ò mọ́ àwọn bá nígbàtẹ́ bá ti lè máa bó lọ́wọ́ rẹ̀ ṣe rí bó lẹ́ṣẹ̀ rẹ̀ ṣe rí náà kọ̀yẹ́kẹ́ ṣe kí wọ́n tó bá ti lè ròyìn nǹkan tí bọ́wọ̀ rẹ̀ ṣe ríre ayé pé ọmọ nǹkan pàtó bó nǹkan ṣe rí ni ó yẹ pé ní ìròyìn ọlọ́run bá subhanahu ní tó bá fẹ́ ká mọ̀ náà ni yóò sọ fún wa ẹni tó bá sì sọ fún wa ibẹ̀ náà ládùú sí bákanáà gbogbo nǹkan kọ̀kọ̀ àní máa ń pa lára àròyìn ọlọ́run bá subhanahu òun náà ni pé òun ló bá tó mọ kọ̀ọ̀kọ̀ òun gbogbo tá ń ṣe tá lá ń ṣe pamọ́ tẹ́nìkan ò rí ọlọ́ba sọ́nà wa tààlà ìyẹn rí gbogbo ẹ̀ kájẹ́ kí kọ́kọ́ wá dá gẹ́gẹ́ bí gbangba wa náà bó ṣe kí ni bó ṣe dá tọba lẹ́nìkan ò rí ẹ ọ̀kọ́ ọlọ́ba sọ́nà wa ọba tí ni wáhìí máa ń wọ́n bá pètè pèrò kábáyì ayà ó sọ̀kalẹ̀ pé ìtàn kèfèrí fẹ́ ṣe ni wọ́n bá pèrà wọn náà ṣe mítíìnì pé látòní lọ ẹ má máa sọ̀rọ̀ jákè mọ́ kọ́lọ̀ Muhammad má ṣe ni kọ́ ma gbọ́ injí ọ̀rọ̀ agbọ́ ọlọ́run bá sọ ayà kalẹ̀ pé wà sí rú kọ̀wùlákún àwíjẹ àrúbẹ̀ ẹ sọ̀rọ̀ yín ní jẹ́jẹ́ ni àbẹ́ sọ́jákè ìnáwó àlèémú bìfà ti sódò rẹ̀ ọlọ́run ló mọ gbogbo tí oníkàlùkù yín sọ so jẹ́ pé ní ó gbọ́dọ̀ wà nú àkídà rẹ̀ pé ní ọlọ́run bá ọba tó mọ gbogbo nǹkan ni kìí gbàgbé nǹkan kan bákan náà nǹkan irú lójú kèsì sí tí ó rí kò sí tí ó gbọ́ sukọ́lọ́ bá subhanahu wa ta'ala kó sàlékún àgbóyẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wasallallahu wasallam ala nabiyina muhammadin wa ala alihi wa